وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه صلى الله عليه وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فإنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء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 àti gbogbo àwọn ẹni tí wọ́n máa tẹ̀lé láti òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa ní ìyọlẹ̀ ìgbẹ́gbẹ́ alùkùnyàmà lẹ́yìnà a máa tẹ̀síwájú ní ìdìnnà ìdáhàdà ìràpátì tó kìyàmù ṣòrọ̀tó àlùkìyàmù. Ilé ìwádìí ìdòkú ẹlẹ́gbìjì tí ó máa wáyé ní ilẹ̀ ọjọ́ Júmà tí ṣe lé 28 of February 2026, tí ṣe lé ìjọmọ̀ táàrí ọjọ́ ẹlẹ́gbẹ̀ta nínú oṣù Ramadan. Ayé alákọ̀ọ́kọ́ ta wọ́n wá nílẹ̀ náà ni a tó ti bá gbé lórí iná pẹ̀lú àdàyé níwájú lórí ara rẹ̀. a mọ̀ á tún bá tẹ̀yìn lọ náà ni ọ̀rọ̀ tí ìṣe lọ náà ti fi dàgbẹ́bí sọ́nà máa wọ́n àdúgbò sọ́nà náà dákùn tọ́jú àdúgbò ìtẹ̀níwájáde ọ̀rọ̀ ìfẹ́nú àdánwò ńlá ní fún àtúwà àti ńlá ńlá ní sọ̀rọ̀ náà wọ́n á sọ̀rọ̀ náà wọn bá kalẹ̀ kó fi dàgbẹ́bí bẹ́ẹ̀ kó máa wá sọ ìfẹ́nú ara rẹ̀ lọ́dá kó máa ń yà ọgbọ́n dábà aṣọ ìdíkò ìdíkò ìdíkò بسم الله الرحمن الرحيم لا ولا أقول إلا القرآن أيحسن الإنسان أن لن أجمع نظامه فلا غافلين على أن نسوي بل يريد الإنسان يكفر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وغضب القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المطر كلا على رجل إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر فالإنسان على نفسه بصيرا ويوم يقام حاضرا لا تحرك به لسانك لتحيا منه إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه كلا بيت الدين العالية ويذرون الآخرة وجوه يومئذ ناظرة يا ربنا ناظرة وارجوني يوما ناظرة تظن أن يفعل بها ناظرة كلا إذا بلغت التراقي وقيل من راد وظن أنه الإياس ويتفى الساق بالساق إلى ربك يومئذ المتاق فلا صدق ولا صلى ولكن كسر وتولى ثم ذهب إلى أهله يتفقى أولى لك فأولى ثم أولى لك أولى أيحسب الإنسان أن يترك سدى ألم يكن قبلا من ملكه يمنى ثم كان حلقة فخلق فسوى فجعل زوجين الذكر والأنثى أليس ذلك بقولي على الدنيا المختار هذه السورة هذا في سورة القيامة Àti ṣàlàyé níwọ̀nba tó kọjá sẹ́yìn. Pẹ̀lú gbóòrò ìlà tó bẹ̀rẹ̀ ṣòro. لا أقسم بيوم القيامة lẹ́yìn táwọn gbogbo ọ̀rọ̀ àwọn onímọ̀ tó lọ gbogbo láàrin nǹkan méjì níjọ. ìjọ pé lá owó àti àwọn lárúbáwá ti mọ́ ṣe lágbogbo ọgbà rẹ̀ àwọn nínú onímọ̀ sì ní tàbátí ṣùgbọ́n àwọn sọ̀rọ̀ pàkó fẹ́ dáadáa ṣe tó wá tọ́ káṣọ pé já nígbà kan tó ń bẹ lásìkò àn wọ́n ṣàlọ́ lórí ìlú ìṣà ọ̀pá ìṣẹ́lẹ̀ kejì tó jọ onígbóná bí pé lá ó jọ bí ìgbà tọ́lọ́wọ́ ọba ń fún àwọn tí wọ́n ti àtakọ̀ tàbí ìyàmọ̀ ìṣì pé kò sí bí ń jẹ́ ìgbélé ọlọ́wọ́ ayé láà gbogbo jẹ́ orí orí ẹ̀rọ

ìkánú àwọn orúkọ ọjọ́ àlùkìyàmà mẹ́jẹ̀lì ìkánú àwọn orúkọ tí ọjọ́ àlùkìyàmà tí wọ́n ṣe gírí ìmọ̀jẹ̀lì ọjọ́ àlùkìyàmà amájẹ́ yóò mọ̀ jẹ́jà ọjọ́ àlùkìyàmà amájẹ́ yóò mọ̀ dì láàrin ìmọ̀lìkì yóò ní dì ọjọ́ àlùkìyàmà jẹ́ yóò mọ̀ tàbọ̀mù lábígbọ́dá àlẹ́kà yóò mú ọ̀tàbọ̀mù ọjọ́ ìyàwó ti máa jẹ ìyàwó gbóǹkìyà ààrùn dìpé rìmáàdá súnmẹ̀yà yàwó gbóǹkìyà àti ìyàwó gbóǹkìyà èṣe tààfẹ́ ìpẹ ọjọ́ náà lọ́jọ́ ìpìyà máa wọ́n náà ní ṣe yàwó gbóǹkìyà ọjọ́ kẹ òkú káyé wọn lọ gbé ìlú rí ọjọ́ ìsìnyàmọ̀ èé ṣe lọ́jọ́ lọ́jọ́ ìsìnyàmọ̀ àwọn onímọ̀ ní ìdíjọ́ ṣe ń pè lọ́jọ́ ìsìnyàmọ̀ ti pé nígbà tán bá gbé àwọn èèyàn ti dé tán ní ardul mahshari àwọn ardul mi'ad níbi wa dìde lọ wọ́n nígbà wọ́n ní ọdún ọ̀gbẹ́ ìgbésà wí níbi ta fẹ́ gbó sítáàtù gbó tí ń jẹ́ pìyàmà ìwọ̀n wọ́n ní kí èso orí ilẹ̀ ilé ìtawà àwọn míì ní orí ilẹ̀ yìí náà ni àwọn míì ń gùn wọ́n náà ti pa lásàmù fún pé tí ó mọ̀ tó bá jáde lọ àrùdò tó ní ìrọ̀ ní àrùn ní ọ̀sàmàwà àwọn ẹni áyà mi náà ti já mọ̀ pẹ̀lú pàtó Kíkẹ́ bí kí ìgbéde yóò ti wá lè sáyọ́, àrí wọ́n tó ní Abdullá. Ìfàbá ṣe ń dìde nínú sàárè wà báyìí, eré ta bá gbé rẹ́rẹ́rẹ́rẹ́ ìgbẹ̀ láwà lọ bó ìgbẹ̀ ní gbogbo ìṣẹ̀lẹ̀ ìṣùmọ̀ ọ̀sẹ̀. Ìṣẹ̀lẹ̀ ọjọ́ ẹ̀ wá tó bí òdodo ní owó àwọn àwà lórí ìgbò bí a ṣe wá lọ lórí sábà wà lórí ìgbò yìí ìgbò tí è ṣe ìgbò wákàtí kan kì í ṣe ìgbò ọ̀sẹ̀ kan kì í ṣe ìgbò oṣù kan kì ṣe ìgbò ọdún kan kì ṣe ọdún méjì kì ṣe ọdún mẹ́ta ìjòkó náà fẹ́ tó kó yẹ ìjòkó sàlẹ̀wà àìmọye ọdún láàbì tó rẹ̀ láàbì tó rẹ̀ ìjó ẹ̀ oòrùn tó wá jìnà róróró síwà yìí tó ṣe pé bí oòrùn ṣe jìnà tó ìgbóná oòrùn ṣe ń tẹ̀wà láàbò yìí níjọ́ tí oòrùn bá mú ẹni mọ́ tó bẹ̀rẹ̀ wà kó gbóná oòrùn wákàtí kan mọ́ ọdún wá ti bẹ́ẹ̀ borí ìkúta báwa àwọn ọdún kan bẹ òórùn bẹ gbogbo gbọdọ̀ tí ó mẹ́sẹ̀ ní mẹ́wàá ìyá lọ hajji lápẹjú àwọn lọ múra kan lọ sàúdí lápẹjú ní kódà nínú sàúdí fún ara wọn àwọn ìlú wọn tún gbóná tura wọn àwọn ìlú gbóná tura wọn mọ́gbà àwọn àti mọ̀ náà gbóná tura wọn Riyadh, Damran, Qashi, wọ́n tó lọ́jọ́ àwọn lẹ́bí tó bá ti fi àsìkò ẹ̀rùn àsìkò oòrùn tó ń pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà àbáwọn lọ́ba lọ́ba nínú àwọn àlùfáà àtàwí wọ́n wà kúrò láwọn ìlú wọn àtàlàbáàdì anábàtí ilẹ̀ ẹ̀ṣì máa ń tètè jẹ́ oòrùn iná lásámú oòrùn táwọn sámú yìí tó fi níbi jìnà sílẹ̀ ní tó jìnà tó takété bàbá ìtakété òrùn láṣẹ mọ́ ń wo ní ìkan tó kéré sílẹ̀ tó ṣe pé ká ní a bá súnmọ́ òrùn ni a mọ̀ pé òòrùn tí tó bí rẹ̀ ó ju ilẹ̀ ilé oòrùn yí lásán ó ilẹ̀ òní ìgbà oòrùn kí ilẹ̀ òní ìgbà oòrùn yẹn tó bá ti tó àti ìyá mẹ́ta tó wá ń bẹ lórí ìgbò yìí ọlọ́run máa wá ní kó rí ọlọ́run wà fà wálẹ̀ oòrùn yóò wá súnmọ́ débí orí wa débi pé gbogbo ìgbóná rẹ̀ gbogbo ìjì rẹ̀ ọmọ àtẹ́bí aláàmù ìrànlẹ̀ ìjẹ̀ àwọn àwọn ànúdàmù ìdàmú yẹn ọlọ́run ẹ̀yin tẹ́ ìtàpà lùkìyàmọ̀ tẹ́ ìtàpà ọjọ́ ọ̀tẹ́yìn tẹ́ ìtàpà àlùjànnà tẹ́ ìtàpà ọ̀nà ẹ má ìtàpà ohun tó ní bí tó tó bí ọjọ́ náà tó bí bí lọ́nà tó wá ṣe ti kúra pé láàá ó sì mú فلا مؤمن على مستوفي فنادر بل يريد الإنسان يسر أمامه يسأل أيان يوم القيامة فإذا نفخ الصبر وغضب القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ Àìnà ìpàpà. Ariwo tó kú àkùtọ́ ní ilé yóò máa pa tí ó rí bá dáta ní wájọ́ tí gbóná ìpọ̀ tó ní gbóná, tara ń gbóná, tara mú oòrùn, tẹ́sẹ̀ ìgbóná tó mú mú táà ní ìdáṣì ìtẹ́tẹ́mọ́ ariwo tá máa parí báyìí torí pé ọgbàwà pà ayé tàwà tí ó kọ̀wọ́ bá mú lẹ́yìn kan àáṣì ìmọ̀ ìlọ́gbà lọ́pọ̀lọpọ̀ ọgbà àáṣì ìmọ̀ ìrìnlẹ̀ ṣáṣì ìlọ́gbà àlàmà mú láti mọ́ ṣe àmọ́ ìrìnlẹ̀ ṣáṣì àṣì ìmọ̀ ìrìnlẹ̀ ṣáṣàbẹ̀ ìbùjì bí kódà ń gbà mí akẹ́kọ̀ọ́já lára lẹ́kan òjì tí ó kọ̀ ra wà ní àǹtàṣẹ́ lẹ́ṣà òní mọ́kà ní àdímàdíyà pé alára inú òkú rẹ̀ mú gẹ́ tó wá ní kọ́s láti rínú ẹ̀ pọ́s inú àwọn tó bá rí dá tí ma ń fa kí ó rìn ẹni mọ́ gbóná ìjọba ti wá sàwọn tẹ́lẹ̀ wọ́n kìí àwọn pẹ̀tàṣì ìgbóná street ọ̀pọ̀lọpọ̀ àwọn street ló máa jẹ́ pé òun pọ̀ lẹ́ ṣọ́rọ̀ àti máa ní bí póòlù kan tí ó ga báyìí tó mẹ́gbé street light lókè òun ògbé street light tí ó lè ibú ṣe gá ẹ a máa ṣe bí áńgà mẹ́rin kan sókè rẹ̀ lórí ti bẹ́rẹ̀ rìn yẹn bí igun rẹ̀ àwọn pọ́ìntì kọ̀ọ̀kan wá wà mẹ́ tó ṣe pé tí ó bá di pé òun bá mú gan-an omi ó kàn máa fún láti rẹ̀ wọ́n fi ń bà ọ̀dà àwọn káràlímọ̀ tuntun káràlímọ̀ tuntun níjọ́ ìgbẹ́dàlì ìdámọ̀ kò sí lọ́ẹ̀ ìgbóná nìkan oòrùn nìkan oòrùn nìkan láwọn ìlú tó wọ́n ti mú gọ́nà wí ẹgbà mẹ́rin wákà kọjá wájú ìkọlá ìlú ìlú tàwọn wákà kọjá wájú wákà ní pé ṣe ó kàn fẹ́ wá tútù kó kàn fẹ́ sí ẹ lára tí wá yìí ọkọ̀ dúró ṣẹ́jú kan lẹ̀ ló ṣe ẹ̀fọ́ fẹ́ wá náà sọmọ tó fẹ́ wá yẹn air condition bóyá tó jẹ́ bí sọ́ọ̀lá àdìgan níbi reception hòtẹ́lì ní ètò tóbi ac wọn táwọn wá sàn tó ń tutù yáyáyá yóò wà mọ́ fẹ́ jáde àmọ̀fẹ́ ẹni tó kọjá lọ àwọn àmọ̀fẹ́ sí lára wà sì mọ́ fíìlì pé kìí ṣe ìgbóná lè gbẹ̀lẹ̀ máa àmọ́jọ́ àlùkẹ̀yà máa orí ìbò ń tà wà yẹn a fíìlì nǹkan ní ìmọ̀ èrìdà artificials ọ̀nà wà nílá sí mo fi yọ́wọ́ Ọjọ́ ẹgbẹ́ dúó yẹn, ẹgbẹ́ dúó ní kò tí nǹkan mi. Kò ìsí jàdá, kò ìsí ìkà, ẹgbẹ́ dúó náà. Oníṣẹ́ ẹ̀ láwà wà stẹ́ṣì, wà ló wà sí. Àdíṣì lọ́wọ́ ń bẹ Hadith Abu Hurairah radiyallahu ta'ala anhu wa an sahabati Ibrahim. Ita fẹ́ gbíyàwó lórí tẹ̀tẹ̀. ọ̀rọ̀ pàkíyèsí lórí ẹ̀ láwájẹ́ ṣùgbọ́dé. lọ́jọ́ ìyàmà ti gbogbo ọgbẹ́gbogbo náà yìí àbúrò orígbà tó tẹ́wọ́ ààrùn asọ́dọ̀ ìmáàmù Bukhari yóò mùsùn Bukhari gbà النبي صلى الله عليه وسلم قال سبع سبع سبع النبي له ويرين ميتي كم يذبهم الله في ذنبه يوم لا ظل إلا ظله ọlọ́run méjèèjì yìí yóò lè lóhun ọlọ́run fi rẹ̀ yóò lè lóhun ọlọ́run fi rẹ̀ ọlọ́run ọba ó dàbò ìdìbò wọ́n níbi ìjọ lọ yóò mẹ́ láti lárílá rẹ̀ lọ́jọ́ ìgbẹ̀rẹ̀ mọ̀ sí ogun wọ́n tí wọ́n ìtó pé kò síbò tí kan táà mọ́ ń sá sí lábẹ́ mọ́ àwùjọ lọ ojú ọlọ́run wá nágbà lérò bílíọ̀ dáàkì ojú àdáhùsù ọlọ́run ojú ìyẹ́ tó bí yóò gbọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn thousands yóò fi gbà àwọn èèyàn millions yóò fi gbà àwọn èèyàn àmọ́ millions tó fẹ́ gbà ìran ní ti ìran tó bí millions ẹ̀ṣẹ́ àjàkúnà wà fílàmìlò àwọn méjèèjì àwàkì wọn ìwọ náà wá wọ́n bó kò ṣe lè láàrín wọnú ìkan méjèèjì báwo ni wọ́n gẹ́gẹ́ àti pẹ́ṣí báwo ló ṣe lè jẹ́ kan nínú àwọn méjì ni wọ́n àmá abẹ́ ẹ̀kùn ìjọ́lẹ́wà kò tíkílá tó jẹma kò tíkílá pé kò jẹ́lá aláàríṣẹ́ yìí òun lọ́wọ́ bá sọ pé àrùn àmà àhálàlá àrùṣ bóyá al'arṣù ni ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ló wà al'arṣù yẹn wọ̀ntẹ́lẹ̀ al'arṣù yẹn yàtọ̀ sí al-kursi al'arṣù tó yàtọ̀ sí al-kursi ọ̀tọ̀ ni kursi ọ̀tọ̀ ni al'arṣù ọ̀rẹ́lọ nínú mùsùlùmí tí ni kursi àmá àlàáṣù ìṣẹ́gbẹ́ òṣì ọ̀gbọ́ níbi kò sí ìtòbídó tó tóbídó òun lọ náà wọ́n rí bá sínú ayatul kursi olúwa ní wáṣà kò sí yóò sábà wà ti wà ní àwọn ولا يقوله ذكرها وهو يلقي كل هو kò sí jù ọlọ́run bá ṣùgbọ́n àrùn ó tààdá ní àga kò sí wọn náà ní ó fẹ́ ó gbá ìlú tóbi ó káńkà bí gbáyé rẹ̀ sí tóbi rẹ̀ bí fẹ́ rẹ̀ ó kọjá gbogbo sọ́gbọ̀n méjèèjì àti tẹ̀mílè ó kọjá gbogbo sọ́gbọ̀n méjèèjì àti kí ni tẹ́gbẹ́ sọ́gbọ̀n méjèèjì àti yí tó kò wá lórí ilẹ̀ tí gbogbo wá ń lòlòlò táà mọ́bí kílẹ̀ parí sí gbogbo ilẹ̀ yí tọ́lá parí ilẹ̀ àti sọ́gbọ̀n papọ̀ àwọn agbẹ́ ẹgbẹ́ àdáàrùsù lè wọn lórí àdáàrùsù ó pè méjèèjì wọ́n wo àdáàrùsù ní àmì kùrùsí yóò pè ní kùrùsí yìí tọ́nà ló lọ́ fi gbogbo sọ́bà sílẹ̀ lọ́ẹ̀ ó wá kéré yányá lẹ́jẹ̀ tó jára àtù Sọ̀rọ̀ sánmà sílẹ̀ kọjá sáàbì kọ̀ sí ẹ̀kùnlẹ̀ aláàṣù torí tó wáyé pé sánmà àti ilẹ̀ méjèèjì àti sánmà méjèèjì tí kù sí ìwò bá ti gbé wọn mi àwọn àwọn pé nínú kùrù sí ìwò àti aláàṣù ìwò ló dúra wọn lọ aláàṣù wájú kùrù sí ìwò kí ló dúra wọn rẹ̀ ànábì ló fún wa ní solution ó bẹ́ describe ó bẹ́ ṣe comparison a lè àti alẹ́kòrò sílù tó jú sánmà àti ilẹ̀ wọ́n ní kòrò sílù rí tán bá gbé sínú in tí jẹ́ aláàpù kòrò sílù tà gẹ́gẹ́ bí kámú bí táyà mọ́tò kàhálùkàtò táyà mọ́tò sọ́mọ́ àwa bọ́ sórí ilẹ̀ 10 acres àwájú táyà mọ́tò àwájú sáàrin ilẹ̀ tẹ́kà tí ni ó ṣẹlẹ̀ ẹ̀dáwọn bí kò sí ìṣẹ́ ilẹ̀ ìdá àṣù báwo lẹ̀ sí ìlọ́tẹ́ ní stars of land kàbọ́ sínú compound by ìkàjú táyà mọ́tò sílẹ̀ tí ni ó ṣe ẹ̀dáwọn ẹ̀mọ̀ tán náà wà ní wá gbéṣẹ́ gbẹ̀tẹ́jára ṣọ́wọ́mọ̀ bí ẹ̀rọ alkùrùsí ìdírí alkùrùsí yóò mọ́wò dẹ̀kọ́dálẹ̀ wàhánà alkùrùsí mọ́wò dẹ̀kọ́dálẹ̀ wàhánà ìdánilì sí ogẹ́ wà fún ti ẹ̀ pọ́lọ̀ nǹkan fẹ́ gbẹ́ṣẹ̀ lé nǹkan lásán nǹkan gbẹ́ṣẹ̀ lásán láàrin ṣe ti pọ́lọ̀ tún nídìí rẹ̀ o olúwa mi kàn dá bẹ́ẹ̀ jẹ́ fi sọlá pé òun kàwà púpọ̀ lọ nígbà tẹ́ gbẹ́sẹ̀ lé nǹkan tí nǹkan gbẹ́sẹ̀ lé lásán olùṣe aláàrùsù yí gẹ́gẹ́ ọlọ́wọ̀ bá wọn bẹ̀rù mi èmi àti lọ lé aláàrùsù yẹn tó kí ó káńkà ó fẹ́ ó gbáyè ju tí wọ́n máa wò pé à tán bá lámọ̀ ẹbẹ lórí aláàrùsù tí kò ní fún mọ́ wa ẹ̀yìn mélòó ẹ̀yìn mélòó ọmọ ìrìn aláyọmí ìyẹ́jọ rẹ̀ lókè aláyọmí ìyẹ́jọ rẹ̀ lókè inú ẹgbọ́ ṣe ẹkó mọ́wàá rẹ̀ lọ́mí ìfẹ́wà torí ìmọ̀ bẹ tó mọ̀ ń fún wa tí já sí ṣọ́bà bá àti jẹpẹrẹ tó mú ẹ̀dà ọlọ́ ìmọ̀ tó mọ̀ fún wa ìmọ̀ yẹn já mọ̀ pé á àṣìlá ìnáyí àṣà àlàyé pẹrẹ lórí tàbá ti mọ̀ sílẹ̀ wa ike fi omi mẹ́jọ kàn mí lára òun láti bẹ̀rẹ̀ náà fi ń dá wa á mọ̀ bá jẹpẹrẹ àwọn akọlù ẹ̀ káàmọ̀ ẹ̀sẹ̀ táńkù táńkù o mọ́ sábà sọ̀rọ̀ kan gbogbo orí oṣù márùn-ún àṣẹ ẹni lọ́dọ̀ kan lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀bì kan àwọn akẹ́kọ̀ọ́ láti bèèrè pẹ́sàn pé ṣé ẹni ìgbẹ̀ fún ẹni lẹ́sìn ìyẹn ni onígbẹ̀gẹ̀ ti bọ́ sí láà àmọ́ wíwẹ̀ fún owó òkú ọmọ bẹ́ẹ̀ ní tó bá wù yí wọ́n lè pàṣẹ ẹ̀ tí wọ́n sì lọ sí tó bá sì wù yí wọ́n lè wọ́n àwọn wa tó wù àwọn ní pé kí ṣe pọ́mọ bíbí inú àwọn ní ó wù àwọn pé káwọn owó ẹ̀ táwọn ṣàpàlẹ̀ rẹ̀ dáadáa pẹ̀lú àwọn ẹwọ́n ṣètò sí ẹjá pàṣẹ nígbà wọn gbogbo ọmọ jáde sí ní àdìgbà àwọn ìgbà ìgbà ọ̀rọ̀ tí mo ní ìlú ìlú ìlú ìjọba ń bẹ̀wà ìjọba ló ń ti pẹ́ ọmọ ìjọba ní fún èrò sẹ́kùn sí bí a ṣe lò wọn jẹ sí ìmọ̀sílì kẹta ní olùdá ní gbọ́ ọ̀rọ̀ ìgbésà ìwà pẹ̀lú àwọn sáré ìṣòro lórí ìgbésà òun ló kó káàkiri ìṣòro kẹta nígbà wọn gbé ọmọ ìjáde ní oṣù márùn bàtà tó wà ní ìlú sábà wọ ìgbà ní ó fẹ́ jọ bí àwọn tọ́ọ̀sì ìlú tọ́ọ̀sì tẹ ẹ bá gbé ọmọ ìrìnsẹ́gbẹ̀ẹ́ bàtà bàtà lóṣù tó lè lọ mo fẹ́ gbà tẹ̀lẹ́wọ̀ ọlọ́tún lọ́wọ́ ọdún ilé ní ẹgbẹ̀rẹ̀ ọ̀nà torí gbà apá ó ti wà mẹ́ ẹsẹ̀ ó ti wà mẹ́ inú ó ti wà mẹ́ sáré lèmi ìlú ó ti wà mẹ́ mo tó orí ojú tó wà mẹ́ kìí ṣojú ìkúrà kìí ṣojú ọmọ kókó ó kàn dàbí pé ibi tó jú máa padà wà wọ́n ti wá padà sí kalẹ̀ báyìí bọ̀kú tí ó fún débi tí n tí ń jẹ́ ojú gẹ́gẹ́ wà nù bẹ̀ kò tí fi ẹ̀ bọ̀ wọ́n ti là á kalẹ̀ wọn ìlà tán ẹ̀kà tí ó ti wà bó kí wọ́n fẹ́ ṣe ìtọ́jú yìí wọ́n fẹ́ ṣe ìtọ́jú yìí imú ó ti wà mẹ́ ẹnu náà ẹ máa ṣe ibi tẹ́nu fẹ́ wà but wọn àti ìlà bọ̀ ètè tí ń bọ̀ díẹ̀ díẹ̀ tó wá gbogbo tí mo ń sọ ní fásitì ara gbogbo ẹwà ṣekúrú ṣekúrú kéèkéèké pẹ̀lú skill ara wa ó ti ní ìpínlẹ̀ school but níbi yẹn láìsì débi pé egbogbo tíírín tó tó tíírín tó tó tíírín jí ń bẹ lábẹ́ rẹ̀ àti ìgbàyìí egun àwọn arìnrìn yẹn báyìí gbogbo ẹwà rí kéékèèké kéékèèké gbogbo àrí kéékèèké kéékèèké kéékèèké gbogbo ẹ̀ ah ọlọ́run tóbi lọ́ba ọlọ́run tóbi lọ́ba ọlọ́run tóbi lọ́ba kọ́mí ènìyàn lọ́mọ wá rẹ̀ ṣó wá rí skin tó bo ara yẹn tẹgbé lábẹ́ rẹ̀ láti ní abẹ́ skin yẹn gbogbo inú yẹn báyìí àwọn tẹ́ ń pè ní ìfun gbogbo òfun yẹn ti wá wà ń bẹ́ẹ̀ kí ẹ wá láì wá transparent débi pé a ń rí gbogbo nǹkan tó wà lábẹ̀ ìfún ẹ̀dọ̀ àmọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àmọ́ gbogbo ìfún yẹn ó wá rí tí ó wá dàbí okùn okùn tí rí ọmọ okùn gbọ́ bí òwú ìránṣọ bí òwú ìránṣọ bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀ ó láìsí ìṣẹ́ tí blade bá kọ̀ ọ̀rá kan báyìí pé ó máa tí ẹ ọmọ fàyà nì ṣo máa pé gbogbo tí ń jẹ́ ọmọ ènìyàn àti wọ́ àti ní lápá ṣòro stage tí wá ní fà àríkà ní lápọ̀ tí sàríkà pọ̀ ní owó yìí pẹ̀lú pé ọmọ Àwọn bá ní tààlẹ̀ ní tó jọ rẹ̀ lójú tààlẹ̀ jẹmọ́ ọmọ ìyẹn náà, ọmọ àlẹ́lẹ́ àdá. Ọmọ àlẹ́lẹ́ àdá. Káàkì pọ̀, àkọ́pọ̀, ìgbéra lápọ̀, àwọn àlàmà ṣiṣẹ́ táwọn kò sẹ́ nìkan àbáwá àrẹ́yìn. Gbogbo àwọn ìdádọ́lọ́ dáre o, kò sí, wáṣẹ́ akùrù sí ìwòsàmàwáṣí, wọ́n láti. Mọ́

Ọlọ́run màláíkà tó bẹ́ kí àjẹ́ àṣọ ọlọ́run dání tó gbé ìjà ìyàmọ́ àwọn màláíkà ẹjọ́. Nílò ẹjọ́. Àwọn màláíkà mẹ́jọ ẹjọ́ wọn láàrùn pé ẹ̀sìn alẹ́ àṣọ ohun tó rí. Náà ni màláíkà mẹ́jọ ń gbé. Nígbò náà màláíkà mẹ́jọ ń gbé ọ̀dọ̀. Àwọn màláíkà mẹ́jọ ẹjọ́ ìgbà táwọn onímọ̀ ìwáyà tó ń júwe pé àwọn màláàdìkà wọ́n fẹ́ láyà wọ́n tóbi wọ́n giant wọ́n ẹ̀rìbọ̀ wọ́n kàǹkà wọ́n ná tóbi pé níbi tí èjìká ìní nǹkan fẹ̀dé èjìká ẹ̀gbẹ́ ọ̀tún ní o àti ìṣẹ̀gbẹ́ kejì o pé èjìká ìṣẹ́sàn níbi tó fẹ̀dé ọmọ ànábì adámọ́ ó sì máa rìn lórí rẹ̀ báyìí kódà tó bá gun ẹṣin lórí rẹ̀ báyìí ẹwà máa rìn lọ rìn rìn rìn rìn hundred years ẹ̀ tí kọjá lórí èjìká kò náwọ́ o kò náwọ́ o kò náwọ́ o ó pawọ́pọ̀ báyìí èjìká ìṣẹ́ àti ọ̀ nígbìrì kàgbẹ́ṣẹ̀ ní oṣù tán irú àwọn màláìkà mẹ́jọ wọn ló wá fẹ́ sí àlàáṣù Oya, ìrìn màláìkà táàrin 500 years lẹ́gbẹ̀ẹ́ yìí, 500 years ní ẹ̀dẹ́sẹ̀sì tí ìbọn gẹ́ lè fojú píṣọ̀ bó ṣe lè mẹ́jọ ọmọ ọlọ́ni padà mẹ́jọ ọmọ àwọn ẹ̀kà lẹ́jẹ̀ ìjọ yìí tó wọ́n lẹ́ jẹ́ àrùsù ó yẹ kí ni àti ẹbá fi ara pé ó ní kí làwọn wọ́n lẹ́ dúró sí ó ọ̀rọ̀ a ti mọ̀ ní ti pé ilẹ̀ kùrùsí yóò pè wáṣá kùrùsí yóò ṣàfáwá sí kùrùsí yóò tó ń gbé sọ́mọ́ àti ilẹ̀ léṣe ìṣe mi aláàṣù kiri yóò ṣe yóò pè mi ayé ẹ̀kọ́ àwọn aláríkà lẹ́jọ́ yìí àwọn ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aláàṣù ọlọ́run dání tọ́ àwọn mẹ́ṣẹ̀ẹ̀jọ orí kí àwọn tí ó rí lónìí

Àwọn ọmọ lẹ́sẹ̀ ilé yìí, wọ́n fi yàtọ̀ sí àléyà màláríkà tó lórí láàzó ń لا يعصون الله ما أمره ويفعلون ما يؤمرون ọ̀tọ̀tún àwọn yíò àwọn kìí rí àwọn èèyàn tó tẹ́rù pọ̀lá lọ́bí adáwọn tó gbọ́dọ̀ àwọn mímọ̀ lọ́wọ́ ní màláíkà ti tóbi tán tẹ̀lá yàtọ̀ tán kì í tán fi gbogbo èyí anábùwà Muhammad sallallahu alaihi wasallam tó kàrà nẹ́bí mọ́ta sọ̀hábá anábì ní ti sàmà fàhùkọ̀ náà wàhùkọ̀ náà àti tẹ̀lẹ́ anábì ní sọ́mọ̀ ṣe ṣe nígbà sí nǹkan tó bá rú ẹrù jáwá dún kẹ́ anábì ní àà ah, ó sì tọ́ kí sọ́mọ̀ ó dún kẹ́ ní ẹgbọ́n tó dé olóbi sọ́mọ̀ ìdí fún anábì níbi ojú sọ́mọ̀ fún dé ọmọ anábì adámọ̀ kò lè mú àtẹ́lẹwọ̀ rẹ̀ báyìí kó wá lẹ́mọ́bì kankan mọ́ sọ́mọ̀ tó wá ilú lẹ́mọ́bì kan sọ́mọ̀ agbáyìmọ̀ láìta ọmọ ẹlọ́lọ́wọ́mọ́ kí ni màláìkà náà ṣe ìdí ìfọ̀lọ́wọ̀ bá mọ́ oní subhanallah oní allahu akbar oní la ilaha illallah oní alhamdulillah táwọn tí ẹgbẹ́ ṣe lẹ́tí ọlọ́run ìfọ̀mọ́ ìjọsìn fọ́lọ́wọ́ subhanahu wa ta'ala àwọn màláìkà tí sẹ́mọ̀ wá kún kẹ́kẹ́ fún ìjọsìn wọn yìí wọ́n ní jọ ọlọ́run bá dìta yé parẹ́ tẹ́ tó yá ẹṣí ìdíje tí wọ́n bá tún wá kọ́kọ́ sí subhanallah ما عبدناك حق عبادته Ìmọ̀ àwọn ọlọ́run ọba wá ó, bó ti yẹ ká ṣùnà tó àṣùn tó lẹ́rù. Ṣọ́nà ènìyàn sọ́rùn lè. Àwọn ọkọ̀ tẹ́lì kan bẹ̀rù ilẹ̀ tí ó ṣe ó kọ́ ṣùgbà ọkù fáìlì tẹ́lù kò ní kan lórí ilẹ̀. Tí wọ́n gbẹ̀rẹ̀ nítorí ilẹ̀. Àwọn olùmọ́ta á sì jẹ́ ọ̀wá nínú ṣètò tó gúnlẹ̀. Àwọn olùmọ́ta ọkù fáìlì bí ẹ̀ gbogbo mọ́sánásí ìsára ló pa ìyẹ̀ kí gbogbo ọmọ lẹ́yìn arẹ́bọ̀ wá náà tó wá forí kẹlẹ̀ kí lẹ́kù lọ rẹ́rẹ́rẹ́rẹ́ orí omi kù lọ rẹ́rẹ́rẹ́rẹ́ àti àbọ́bọ̀ sí bẹ́ táwọn èèyàn bá sí rí ìdè lálùkìdánù gbónú tí wọ́n wù ní pé subhanaka rabbana bá àgbàdìdá àkàtà ó ma wá rẹ̀ tọ́lọ bá náà fi ẹ́ṣe kan sí kejì ìwọ́lẹ̀ wá rí òkú dáadáa ìwọ́lẹ̀ ráwẹ̀ ọ̀pọ̀lọ́ ìgbà dáadáa ìwọ́lẹ̀ owó iná tó gbọ́ ọlọ́lọ́ dáadáa dákùnmọ̀ wá rẹ̀ pẹ̀lú rẹ̀ ọ̀ṣẹ́ ọdún tí ní ọ̀sìn ìgbẹ̀ta. Àlàáṣù ọlọ́run tàwárù ìtótúwó ti tó yìí, abẹ́ẹ̀rẹ̀ òun làwọn méjì ẹwà wá. Nígbà tí ó mọ̀ bá wá sí àtàrí tán, tọ́lọ̀ fi nílá kòkò sí mò bí lóòmìnà kìí yára wádà kòkò sí náà ṣe mọ̀ لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه فلا قادرين على تسوي بنانه بل يريد الإنسان ليستر بنانه يسأل أيان يوم القيامة وإلى يوم البصر وقتل القمر وجمع fẹ́ lọ mọ́ àwọn ẹ̀dá méje kan pẹ̀lú òkú ọ̀dọ́ tí ó wù ní bá sọ̀kalẹ̀ wá sátà àwọn ọmọ ẹ̀fẹ́ fẹ́ lábẹ́ àlàáṣù wọ́n lè wá dáàbà nìtí mẹ́ wà náà méje èmi àti ẹ́sì pọ́síbù ká kí nǹkan méje ti ló pé sí wọ̀lẹ̀ kan lára káàdì ẹ̀rùkọ́ níkan náà àwọn ọmọdà kọ́kọ́ ìmáàmùn àdùn ìmáàmùn àdùn ẹni ó jẹ́ olórí ẹ̀sìn olórí ìlú tó wá bá rẹ̀ nípò pé yes ní ti bá sọ lórí ìlú irú àwọn olórí bẹ́ẹ̀ president ló jẹ́ gọ́ọ̀nà ló jẹ́ ọba ìlú ló jẹ́ tí wọ́n wà nípò pé á ọ̀rọ̀ tó délé àwọn ọlọ́run kọ̀rọ̀ sí ọ tàbá ní kọ́rọ̀ tí ó dá ìdá tàbá sì ló tó nítò rẹ̀ ní tàbá sì bí náà lábẹ́ jẹ́ náà lábẹ́ jẹ́ irú ìgbẹ́gùn bẹ́ẹ̀ ó ń dáúfà àdé àti kí ni ó mú wà lábẹ́ àlà àmúṣù omi tó bá lọ rí jẹ́ ìmọ̀ọ́mọ́ ní àjò ìmọ̀ọ́mù tó gbogbo jọ ìmọ̀ọ́mù ní déédé ìmọ̀ọ́mù tí è ṣàbùsí ìmọ̀ọ́mù tí è ṣe fi pé àkọ̀wọ̀ ìdílé wa nílé ọgbẹ́sì agbẹ́ta tó lè lè lórí ọmọ tí ó wà nílé ìjà mú ti ẹ̀rọ ìyàwó wà nílé yìí ẹmẹ́jà ọmọ wáyé lẹ́bí ẹjá fàyè gbá ìmáàmù tí ó dúró pé kò bá àjọ máa wá ní tó bá yẹ ká ṣe ń dájọ́ láàfin àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ẹjọ́ wọ́n gbé àjọ ọmọbìnrin ìtàkùn jalè pé ọ̀rọ̀ wá débi pé wọ́n gbé lọ́wọ́ ọ̀rọ̀ ọmọbìnrin náà wá kú gbogbo ìyẹ̀kú púpọ̀ ìlàlè sí owó ìlàlè sí owó àwọn ẹ̀bá gbogbo ẹjá rẹ̀yẹ̀ sáàdìyàn ìkú bá wa bẹ̀rẹ̀ kò sí pẹ̀wọ̀ àwọn àlọ́ yìí bá kù sáàmọ́ tó ìlú ọ̀sẹ̀ bàbá rẹ̀ zéyìí ìdí mọ̀hánúkà àlọ́bì ló tó ìjọ ẹ̀kú lọ́rùn òun ló wá bímọ wá bí ìṣáná ànábì wá fẹ́ràn zéìdù ibi wàhálítà ó sì fẹ́ràn ọmọ rẹ̀ tí ń jẹ́ òṣáná kúrò àti wọ́n bá ròyìn ẹ̀rọ̀gbọ̀n ẹgbẹ̀rẹ̀ ṣẹ́gbẹ̀ rọ̀ṣùlùmá ṣẹ́gbẹ̀ rọ̀ṣùlùmá ìbìnà ṣẹ́gbẹ̀ rọ̀ṣùlùmá 他们有一帮什么二十八感恩节，红包啊，都都说的不，他们那他们可能是一百一百一百一啊，他们赚的比么赚的比真去，啊，那我他就搞啥么子哈，我比如现在也我我那是的，啊，这是发布费，还得 من حدود الله النبي وان قال عليه أتشفع في حد من حدود الله آه أسامة ọwọ́ ń báyàn fẹ́fẹ́ níbi ìdájọ́ ọlọ́run tó dálẹ̀ ní dára lórí. hamiltona ní a ṣe ọwọ́ ń báyàn fẹ́fẹ́ àà lọ́bí ní ẹ̀ṣin yóò yẹ yí kódà láòká àjọsí fàáfímọ̀tù bí ìtùrọ̀súwò lè láàrín sallallahu alaihi wasallam ànábi ní bóyá ẹ̀mà ìmájúmẹ́lẹ̀ tí fásità tó jọmọ ìtíṣọ́ ọlọ́run kánò gan ló jalè fọ́mọbìnrin yìí ti jalè sí lápọ̀tọ́ àtúgbàdà ní ìjọlọ́wọ́ ẹ̀yìn tán pè ní àlè ìmáàkùnlá àdè ní ṣe mọ́kọ̀ pẹ́sì ìlànà àwọn Yẹhudi àwọn ní tọ́mọ bá jọmọ ọlọ́lá ó dọ̀wọ́ tọ́mọ bá jọmọ aláìlé irúgbó ìwà àtúwà yìí náà ní pẹ́ ilẹ̀ ìjìdá àjọ ìjìdá ìṣẹ́ ẹni bá mọ́ èèyàn tó ló yẹ kó mọ́ èèyàn tó lẹ́ ìjìdá rẹ̀ á olóbi àtọ́ jẹ́ tàbí ẹni ò bá sí mọ̀ èèyàn pẹ́ ìjìdá rẹ̀ kò sí àtọ́ ìjẹ́jẹ́ kódà ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀ ọ̀bọ̀ ní mo ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀ ló jẹ̀jà rẹ̀ ó jẹ́ ó sì dìyà rẹ̀ ọ̀nà tí ó dá yóò lọ ẹ̀wọ̀n rẹ̀ kò sì dáwọ̀nà iṣẹ́ wá ń tẹ̀lé mú kò dára wọn iṣẹ́ wá ń tí gíní ti tẹ̀lé mú ọlọ́pùpù aláàtọ̀lú ọlọ́pùpù sàrẹ́kùnrin àdàpọ̀ jẹ̀mọ́ so ẹni àkọ́kọ́ ni ẹnu àwọn méje ìmáàmọ́n ẹni méjì ìwọ́n ni gbogbo ìmáàmọ́n áádé ìgbìta àti pẹ́sìdẹ́ntì oríṣìí sí gọ́ọ̀nà àmọ́ wọ́n ni kí mo sọ tíní kan lẹ́ẹ̀kan gbogbo wa la láǹfààní láwà mẹ́ tọrọ náà táà kó dijú ọ̀gbẹ̀dà lókè yára tí ó wò pọ̀ sí àtàrí ọ̀ ẹ̀rí ìran wo wọ́n tàbí wà mẹ́rin àwọn méjì ni wọ́n ìran méjì ìran àkọ́kọ́ ni ìran náà ṣe wàṣáàbọ̀nù ọ̀dọ́ ọmọkùnrin kan náà òun ló wà lábẹ́ àlẹ́ àṣọ ọlọ́run ọ̀dọ́ wo nẹ́ṣà àfihàn ìmá àtàtì dáadáa nígbà tí ó bẹ̀rẹ̀ sí nínú ẹlú ayé báyìí ń lo ayé lórí ìbẹ̀jọ́sí ọlọ́run kò tó ní fó gbọ́dọ̀ wọ́pọ̀ wá ní àyàkúyà lọ́nà kó tó wá dá lórúgbò wá pọ́mọ 40 years wá ní ẹ̀sìnlẹ́gbẹ̀ wá bá rí báyìí ìwájá ogun pìlà láà àsìkò ọjọ́ tí ẹ̀ bá ti bàlágà ní àmà 16 àmà 17 18 gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìjẹ́ ìjẹ́ kó ilé ìgbìmọ̀ ìtàdì fi wínú rẹ̀ tí wọ́n náà fẹ́jẹ́ kó dá ìyá náà pé oòrùn tání yóò mú yìí oòrùn tání yóò mú yìí oòrùn fẹ́jẹ́ tí ó mú yóò mọ́ ní ìwọ́ láàkọjú rẹ̀ láwí ní oṣù mo ti fi wà lọ́dọ̀ gbajúmọ̀ Islam sunna tàwẹ̀rí sunna ìlànà sọ́lá ìsìyà qiyamul-layl tilawatul Qur'an talabul ilm wa talabud dunya bi tariqil halal Máàkì máa máa wọn. Ìfọ́ alákọ̀ọ́kọ́ ní Tàwùsí, lọ́mọ̀ mẹ́lẹ́yọ̀ kan, wọ́n máa wọ́n ṣẹ́gbọ́n wọ́n kò yíwọ ilé wọ́n lọ ilé wọn dé ìgbọ́mọ̀dì wọ́n wọn sùn kan máa wọ́n wọn rí ìkan owó wọ́n bá wọn sọ ọ̀dọ́ tí wọ́n jájú sí ìṣẹ́ kálukú wọn náà fẹ́ lówó kálukú wọn náà fẹ́ fún ọkọ̀ bẹ̀bẹ̀ náà wẹ gbogbo ẹ̀ náà wẹ gbé awo náà wẹ tó kó ní olùgbò ìjà ọ̀pọ̀lọpọ̀ wọn náà ṣe ń púpọ̀ lọ ọ̀rọ̀ jìnà sí gbogbo rẹ̀ inú títí lẹ́yìn ìlàwọ̀dé ààwẹ̀ ramadan ààwẹ̀ gbogbo mẹ́lẹ̀ ààwẹ̀ gbogbo tọ́sù ààwẹ̀ ní àjẹ́ àwọn àwọn ọdún kò ń bẹ nínú ìṣòro Kìyàmù lè jíjì ló fi ẹ̀nà fíra gẹ́gẹ́gbà. Kìlá àwọn tó rúkú á ní wọ́n rí àlùkùrù áàrì, jẹ́ ká lùkùrù áàrì bí pàrípà ọ̀dọ́ tó bá tún wà ní rẹ̀ báyìí, òun ló wà lábẹ́ òjì àlàáfíṣù ọlọ́run yóò mẹ́lá òjèjìdá ilá àkọ̀dọ́mọkùnrin àkọ̀dọ́mọkùnrin. Ó dí pẹ̀lú bí tàbí ìwọ́n tí wọ́n wá ti mẹ́rin sí wọ́n ti rí kí àbọ̀ ti rí kí ẹ̀ ọ̀nà tó fi ní wà lábẹ́ òun ní ojú ọlá òkú sí mú bí yóò bí lókè ní àmà wọ́n ti yóò ọmọ gbájúwà iṣẹ́ sáwọn ẹni tí ó mọ̀ ń lábẹ́ aláàṣù yóò mọ̀ láàrínlá ilá rínlù oníwọ̀rọ̀ lórí àtẹ́yìn kan lọ́wọ́ kọlùbòhò mọ̀ àríyànmọ́sílmàsáàjì ọkàn rẹ̀ ó ti so wọ́n mọ́sálásí ẹ̀mí rẹ̀ mọ́sálásí wọ́n wà tó bá débì kan tí ó fẹ́ wáyà sọmọlé kò bẹ́ni náà lé àti kíníkẹ̀lì nìkan ẹ̀sẹ̀ púpọ̀ ní mọ́sálásí wà ní ara kí ló mẹ́lọ ṣe tó mẹ́lọ rẹ̀ tó ṣàgbà náà tó ẹ̀rẹ́ sí aláta ní ó sì dòkó ó dá fún olóṣù síbẹ̀ yóò ṣàṣẹ́kù mọ́ àmọ́sálásí tó bá sí ẹ̀mọ́tán yóò jókòó tó ṣàṣẹ́ kò ní fẹ́ jáde tó bá jáde ẹni ẹ̀ṣù wà ń bẹ̀ pé kásìkò ohun mi tútó kó tún padà sí ìwọ́n náà wá mọ́ fúra sí rẹ̀ bóòlẹ̀ ní rẹ̀ ṣe so mọ́ mọ́sálásí tó ó máa wẹ́n ìgbẹ́tọ́ ní ìgbọ́sọ̀ tó láì pé tó ń bá fẹ́ gba iléeṣẹ́ ní àdúgbò kan nínú tó ń kọ́kọ́ mọ́ ń pọ̀ sí láìpé báwo ni mọ́sálásí ṣe so mọ́ ilé yẹn tó níyà ìlú ẹ̀rọ náà رجل رجل قلبه معلم أفضل هذه الشقاق وما مثلا هذه غمله غمل عنوة إيه إنا لا تعلم إنا لا تعلم àwọn ilé ìwọ̀n àdínì àti ẹ̀rí tó káwà ní àwọn àwọn ọ̀rọ̀ láàrin ìyẹn ìyẹn méjì wọn tàhábà fìlà tàhábà fìlà ìjọ tí wọ́n gbóra wọn lọ́rẹ̀ torí ọlọ́run torí ẹ̀sìn ọlọ́run tẹ́bọ̀ ẹ̀ òun kọ́ ló dà wọ́pọ̀ iṣẹ́ kọ́ ló dà wọ́pọ̀ èrè ayé kọ́ ló dà wọ́pọ̀ in tó dà wọ́pọ̀ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ oníkíní ẹ̀sìn ọlọ́run mọ́yọ́jọ́ wá ìmọ̀ kaliwájú mọ́ ara wọn lọ́wọ́ lórí ìmọ̀ àbádọ́rí àbáṣán mẹ́sí mọ́ sí wáàtí awájọ́ ọmọ ń lọ wáàtí rẹ̀ níbi wáàtí lílọ mọ́sílẹ̀ gíní ní ìjọ rẹ̀ ládùgbò wọn àbáṣẹ́ hálùkọ́ níbi wọ́n wáṣẹ́ hálùkọ́ láti pàdé wọ́n sọ ọ̀rẹ́ mọ́sálásí tàwọn pọ̀ lábúgbò níbi ọ́n ti wá sí ìrún mọ́sálásí láti di ọ̀rẹ́ lórí pé ilé ọmọ tí òkú tọ́lẹ́ sọ́ọ̀tà sí kúrò láti mọ́ra wọ́n wà ní àwọn ẹni tí ó mọ̀ bẹ̀rẹ̀ lábẹ́ àlàájì wọ́n méjì wọ́n bẹ̀rẹ̀ ara wọn torí ọlọ́run ìṣìdábà á àlékún yìí torí ọlọ́run náà ṣe tàpọ̀ wọ́n ṣàfárọ̀ ọ̀kọ́ àlè nígbà tí wọ́n tú á kánà tí wọ́n tú kábẹ́ àṣọ̀rẹ́ náà tọ́lọ́lọ́ ọgbọ́ tí a bá ti láàmù ọdún súnmọ̀ yípo ni wọ́n ti wọ́n ààyè ìrùpé ní àtẹ́lẹ̀ ọmọ ààrùn bàrà àṣìkò tí ó láàmù méjèèjì tí wọ́n bá wá sí ẹ lóòótọ́ ẹnìkan ní mọ̀bẹ lórí òdòdó méjèèjì sórí ìwòye àwọn méjèèjì ló mọ̀bẹ lábẹ́ àlàáṣọ ọ̀rọ̀ yìí ṣe òṣìlú lọ́dọ̀ tó yẹ ó gbéyẹ́ mọ̀ bẹ́ẹ̀ ah anábìyí àwọn méjèèjì àwọn inú mọ̀bẹ lábẹ́ àlàáṣọ ọ̀rọ̀ yóò mọ̀ náà bẹ́ẹ̀ ṣọ́ọ̀ṣì rí tó tọ́ kò sẹ́ni tó máa ń bá ṣe láyé ìpínlẹ̀ rẹ̀ ti tánà àmá ní ó jẹ́ mẹ́ta ọlọ́run ló lẹ́rẹ̀ màrí iná àmọ́jà ìrùn sàmàlì Ṣúrúrú wà mújì lóòrùn. Wà yóò ṣeré tó máa sọ́kọ̀ wọn wà hábí ààrùn. Wà yóò ṣeré wà yóò ṣeré. Tàbáàmíyà, àbáàmì ìgbẹ̀mọ̀ ìgbẹ̀mọ̀ ìgbẹ̀mọ̀ kò sí wọ́n mi ènìyàn ti jẹ wáyé ayé tí ò ìgbẹ́jẹ̀ Pàlẹ́ ìsàlẹ̀ ìkó Kò fọ́mí ènìyàn kẹtẹrẹ mọ́sí ìtẹ́lẹ́tọ̀ yóò ní ṣẹlẹ̀ sí, kò sí, ṣòro ọ̀rọ̀ abẹ́rẹ̀ yóò nílò. Wà wájíjì máa ohun àfòrè ìtàjò ohun àtàwọn ẹ̀kú tó mọ̀ ìbára wọn sí lápòrò tó bá rí akílé ìjẹ̀lẹ̀ wà òṣèrò wà lóṣèrò ìlera Àìsàn òṣèrè àlàáfíà òṣèrè

Ọlọ́run ló dà wọ́n pọ̀ tọ́lọ́run náà ní kí wọ́n fún. Ó ti rọ mẹ́lòó? Ìrà mẹ́lòó? Ìrà mẹ́lòó? Tàlà ọkọ́? Ìmáàmù? Ìmáàmù oníkíní? Tàlà rí kéèkì? Kí ni túmọ̀ Ọ̀dọ́ rẹ̀ bẹ̀rẹ̀ kí ni? Ẹlẹ́kẹta? ẹni tọ́kàn rẹ̀ ṣùpapọ̀ máa ẹni ẹlẹ́ẹ̀kẹ́ rí àwọn méjì tán bára wọn ṣe tó rí ìgbà tí wọ́n ti tán wọ́n ẹni ẹlẹ́ẹ̀kẹ́ àwọn ọlọ́dún ilé ìdẹ̀jẹ́ kí mo ló ṣe ọlọ́dún ní àti yóò méjì wà rọ́dún lọ ẹni ẹlẹ́ẹ̀kẹ́ àwọn ẹni tó ṣe pé دعوتهم امرأة ذات منصب وجمال ọkùnrin tó ṣe pé obìnrin tó jẹ́ ìlú obìnrin tó lẹ́wà obìnrin tó tún wá ní sápọ̀ kí ṣe ẹ̀jẹ́ ojúbìnrin pé gbogbo náà ni bóyá pò ní o bóyá ẹ̀kọ́ ní o ó ṣààyè kí ni onílẹ́gbù irú obìnrin rẹ̀ ó wá pè ó pè tán wá mú ọkọ̀ lọ́wọ́ mo ní lọ́kùnrin tó mo wẹ́ tó bá sáà ṣe ọba ń ọ̀fẹ́ gbogbo àgbàmọ́lẹ́wà òyómówó ikú wá òyómówó ọkọ̀ wá káàbà ṣe anábi nígbà obìnrin ni wá fi lọ ìwọ ọkọ̀ ibẹ́ ní tí obìnrin sọ pé ọlọ́wọ́ obìnrin gbogbo wa lórí orí sáàrùn ìyí tí ó fi sọ bẹ́ gbọ́nà tó wá jáde lẹ́nu àtàkùn ilẹ̀ bọ̀bọ̀ tó jẹ́ ìrẹ́lẹ́ mọ́ka lọ́bí àmọ́lọ́run kọ́ ṣọ́bíwé ilé yìí ẹni ọlọ́run bá kẹ́ pẹ̀lú ìmọ́lẹ̀ ìmọ̀tàkì ẹni ọlọ́run bá kẹ́ pẹ̀lú ìmọ́lẹ̀ ìmọ̀tàkì ẹni mọ́ any level is not lè léyìn lọ àwọn olówó ìṣẹ́lẹ̀ ọ̀tara rẹ̀ ah, àwọn àfáà ló pàṣẹ rẹ̀ pé ṣe owó àfáà ó dá 90% ló táwọn àfáà bá ń pè àwọn àfáà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọdún táwọn àfáà ti lọ ẹ̀jẹ̀ ọlọ́mọmọ wa lànàbí ṣe kọ́ láwọn ẹ̀kọ́ orúkọ wa mẹ́rin ìdí tí lè bèèrè wọ́n pọ̀ ọmọ bí ẹ̀rú ṣe bà ní ìlú ọ̀dádé olùgbà tọ́lọ̀ wọn bá pàtà lẹ́bí ló ṣe ìwà tọ́lọ̀ ní pọ́nà kọ́jẹ́ hámẹ́tìbì ẹni wàhámẹ́bì ha ṣùgbù náà ti wọ́n gbogbo ṣùgbọ́n tí ó kọ́ ní ṣùgbù lọ lọ́wọ́dá àzọ́ àkùrọ̀ àná tí è bá ṣí tó rí kankan látọ́dọ̀ ọlọ́run kó gbá àdà pé gáì ìlú ìwọ̀lọ̀ tó dẹ́rú ẹ̀rù kó ní àjẹ́lẹ̀ ọlọ́run wà sí ìlà ẹni ṣùgbù bá dẹ̀wò jọ torí kí tó bá ń sọ̀rọ̀ ìmọ̀ràn àtúnúgbárùn-ún máa ń ṣèdí níwájà máa ń lé ààrùn rí kàrùn gẹ̀gẹ̀rẹ̀ orí ìyàwó ọba ká ní ṣíkẹ̀ lè mọ́ bí ń tọ́jú ara kò sí tí agbára nìká owó ń bẹ ọlá ń bẹ wà ń bẹ ẹwà tààrà àbọ́bẹ̀ ìwà rẹ̀ ti tó bọ́lá rẹ̀ ti tó bọ̀ orí ìlú ọ̀nà ìtàtàrà pọ̀pọ̀ àpọ́díṣà pọ́pọ̀ àwọn ọmọ bá ń ẹni tẹ́lú ìgbẹ̀lọ́gbẹ̀ láì èèyàn ọlọ́run kó ìlú ìyọjọ́ náà tó yẹ́ lé wà bá àkọ́kọ́ wọ́n gbàfẹ̀yẹ mọ́tàrẹ mọ́wọ́ pé àwà yìí obìnrin ìgbàgbọ́ olè dàwálà tániwọ́ ìní mọ́rin wọ́n lọ́dún bẹ́ẹ̀ mọ́rin rẹ̀ bọ̀ mọ́rin tẹ̀lé mọ́rin mẹ́ ṣọ́rẹ́ ṣọ́ra rẹ̀ tọ́ bá fẹ́ wà ní àwọn oríṣi ọlọ́gbọ̀n Àdọ́gbà Muhammad Ṣùgbọ́n ó lẹ́yìn tí ó bá wá bá rẹ̀ ní ipò yìí tó bèèrè fi wé ẹ̀gọ́. Èyí tí ó fi wá sí láṣọ́wò tó bá pariwo pé ní àmẹ́bì nínú ẹni rẹ̀ yóò mọ̀ bẹ lágbàrà arúṣù ọlọ́run yóò mọ̀ láàrínlá ilá pẹ̀lú ẹ̀nà ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ rọ́jùlọ́n èèyàn kanú náà tàṣọ́jà kàbí sọ́jà kọ́tù ó sì mú nǹkan lápò ìṣẹ̀ṣàrà fáà fáà ó dẹ̀ haìdì sàárà yẹn débi pé hátà àdàtà àlàmàṣìmánú máa tó pẹ̀pọ̀ lẹ́lẹ́ ọwọ́ ọ̀tọ́ sí ilé ti sàárà báyìí tí fún ẹ̀lẹ́rẹ́ ẹni tó sì jòkó lẹ́gbí ó sí rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bí ìpògbà kó ti gbé ìgbẹ̀mẹ̀ ìwọ̀n ṣe lára ó ṣe ṣàárà níbi ilé ó tó gbé ẹ̀ pamọ́ ẹgbẹ́ kan sí lọ sí ẹni bá ti mọ́ ṣe ṣàárà àṣepamọ́ ṣàárà tó ṣe pé ó kọ́gbà láàárín ìwọ àtẹnitọ́ ṣe fún ọdún wá sọ pé mẹ́jì ẹ̀kọ̀ọ̀kan ó mọ́ irú ẹni bẹ́ẹ̀ tó bá dálẹ̀ pìyàmà ìpò tó bára rẹ̀ níjọ́ tí gbogbo wa bá ń bẹ́ lóòrùn ní yóò mọ̀lẹ̀ pìyàmà òun mọ̀ fẹ́lá dáadáa àrùsọ ọ̀rọ̀ ìnira òun onímọ̀ abílẹ̀ ìrìn àṣọ́rọ̀ ṣe tọ́mọdí ṣọ̀yìntọ́ àti fá àyíkọ́ ọmọ ènìyàn fẹ́ gbà àti fá níbi tó lè ènìyàn fẹ́ ṣe orídàájì ọmọ ènìyàn fẹ́ ṣe dáadáa ọmọ ènìyàn fẹ́ ṣe báyìí oníkárí púpọ̀ mú wa. Káríjà kẹ́lìmọ̀ páwà là ń ṣe ẹjọ́ mú wa ẹgbẹ́ ìṣàlá ọ̀tà alákùn ráìsì wọn ló ti tán ní ìṣàlá. A máa gbé ráìsì bá jù ráìsì máa máa gbọ́ àwọn ẹjọ́ fún wọn bẹ́ẹ̀. Ẹ̀rọ sọ fún wọn bẹ́ẹ̀. Ok, wọ́n ní mọ́jọ́lá ṣe wọ́n ní ẹ̀sí ìdíkọ̀tàn ìrọ́lọ́kù. 25 million ni ókè ókè. Ẹ̀ṣọ́ mẹ́rin mo ní fẹ́

ẹni bá nẹ́rẹ́ wọn yóò mọ̀ bẹ lábẹ́ bùdí àlàáṣọ ọlọ́run yóò mọ̀ láàbí ńlá ńlá wọ́n ni mẹ́lò ẹni kéèké jọba wà mẹ́ ọlọ́lẹ́yìn àti olè wà mẹ́ wà rọ́jò lónìí ọkùnrin ìtẹ́lẹ́lẹ́ kéèké náà mọ́ lọ́rọ̀ jẹ́ Ààlẹ́yàn oòrùn tí ọlọ́run ní ibi tó ṣe tó nìkan náà ló wà mẹ́. Ó wá rántí ọlọ́run, ó wá rántí ọlọ́run, ó wá rántí ọlọ́run, ẹnikẹ́kùn orí, ẹnikẹ́kùn ọmọ. Níbi ó rántí ọlọ́run tó gbogbo ń pa ọlọ́run ọba dé ní bàbá àtọ́tí àìnà ojú rẹ̀ ṣe ìdàmì ẹkú. Ojú rẹ̀ ṣe ìdàmì ẹkú. Ojú rẹ̀ ṣe ìdàmì ẹkú. Yàrá, kò ní níjọ́ tó ti délé ayé dé èyí tó dé ìjó ti ronú ọlọ́run kò sì lọ ṣùgbọ́n ìjó ti ronú ọlọ́run kọkàn rántí ìtẹ̀kùn para rẹ̀ ló yẹ́ ṣẹ̀gbẹ́ tó yọ ronú ọlọ́run náà ní tó yọ ọrùn láàrín àwọn ọrùn tó sì bú ẹkún tó sì rẹ̀ tí ó bá ti ṣù ẹ́ yẹrẹ wò ní mọ́ ní ìdòkúrẹ́ rẹ̀. Tó ń bá àtẹ́jù tó jọ́ ga wa pọ̀lú ṣèjáde àwọn sàádé púpọ̀ ní òṣìṣẹ́ ìwọ̀n ọ̀nà ìdáhálà àríwẹ̀ nílọ́kàn Abdullahi ibn Shafi ló bà ní ìtàwà ó lò wọ́n bá ìlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam nílọ́mí anábì wọn kí ní ẹlẹ́gbà bọ̀ ó lò wọ́n gbọ́ tí anábì gbé tí ń gbé ẹkún tí ń gbé fi sọ́lọ́mà. Ìwọ̀n òṣèlú ẹ̀rẹ̀ yóò ṣẹlẹ̀ sí ọ̀rọ̀. Kí ìwárí ìwárí ọlọ́wọ́ mú ọmọ ṣìlọ́ṣọ́ mú ní ìwọ̀n nìkan. Yẹ́ra rẹ̀ wo, tẹ́lẹ̀ ló yẹ́ra rẹ̀ wo. Ẹ̀rẹ̀ mọ́ sí máa ń bí àyè ṣokùn ní tẹ́ẹ̀lá. Kọ́sùwọ̀tún kọ́. Kí mo pé kọ́sùwọ̀tún kọ́ ọkàn tó bá ti lè kókó ọkàn tó ti kí tẹ̀ta inú ọkàn bẹ́ẹ̀ kì í ṣokúbọ̀ kó gbọ́ sí ẹ̀sán yóò lè rẹ̀ ẹ̀ẹ́jọ́ àì kódà tó bá mú wá rẹ̀ ìjọ́ ṣojú ẹ̀wà lè pẹ́ gbére ní pé nígbàtà ní abẹ̀ lọ́dọ̀ lẹ́wà ṣokú sí kò ní tó kẹ̀ẹ́sí ṣùgbọ́n nígbà tó mú wá rẹ̀ tó iná sọ̀rọ̀ náà yóò ìjẹ̀mọ́ ọmọ bí tóun náà ti dàrú pé hey tọ́lọ̀ sára ń dọ̀ náà mú kọ́ ó sì annabi láwọn ìṣẹ̀lá ọdún lẹ́gbẹ́ ṣeṣe olóòkè wọn tàà nẹ́bí wọn wọ́n gbọ́ta nẹ́bí bí i ní ẹ̀kọ́ àwọn ọdún ìwàṣẹ́ wọ́n ní kó lẹ́ẹ̀ni tí ò bá lè bàbá kó tàbáká ọ̀pọ̀ ìtumọ̀ tàbáká kó bàbá àrọ kẹ́mì yẹ̀mùkì kó ṣe bí ẹni sunkún tí ó fi tòótọ́ mọ́ lára máa ṣe bí ẹni sunkún lẹ́kọ̀ọ̀kan kó lè padà bí ó tọ́ kówọ̀ gbọ́mọ̀ ṣokó ìrìnàjò ọlọ́ tẹ́bí kí wọ́n tó ṣogbo olùjọ ọmọ rẹ̀ bá tó kú àbí àwọn olùkú àkọ́kọ́ ẹkùn bẹ̀rẹ̀ náà gún wọn nígbọ́n tó mọ́rí pọ́ ṣokó ojú akọ́kọ́ bá pà láwọn olóòjẹ́ rẹ̀ nígbọ́n tó mọ́ ṣokó ojú àtẹ́wò tó hẹ́rì bàbá pa ọlọ́ tó mọ́ ṣokó nígbọ́n tó wọ́n tó mọ́ ṣokó ìtàbá tó náà lẹ́gbàá ni àmọ́ àti ẹ̀ṣùgbọ́ mẹ́mẹ́ o àgbọ́rọ̀ sọ́lọ̀ lójú àlùfà káàkùn tí mo gbé àwọn ọ̀dọ́ ọlẹ́kú tó dí pé àwọn oníṣùgbùjì wọ́n máa ń ké tí ń kà àwọn àwọn ìkanú àwọn ìkan àgbájú wọn ilé mẹ́rin tó tẹ́lú oníṣùfí ni wọ́n ara wọn làwọn ìjọba tó tẹ̀lú sí ti fi kọ́ nígbà àwọn ẹkún náà pé àwọn àdìgbà kààkùn Rọ̀sẹ́jà ẹkùn yẹ, ọ wá àti ìṣẹ́ ìpébi pé ìlàpá tó yẹ kẹ́kùn yìí ó mọ ìlàpá lára àwa tán bá ń bá sọ̀rọ̀ wà lápá lẹ́rù. Ó ti fẹ́ fún gbogbo wà. Ó tó sí ẹkùn ta tún wí, yẹ́ tún fẹ́ fún gbogbo wà. Àdé ìtó dá tún ẹkùn yẹn, ó ní kí ìwọ nìkan ló dá o. Ọ láwùsá wọ́tùsù ẹjá sí ìmáni ẹ̀sìn ìbẹ̀rù ọlọ́run ẹjọ́ bá wà dé lẹ́bù kó wá wà dé lẹ́bù pé a ìlú yẹ káàkiri sùkún kí láṣẹ Aláṣẹ́ ilé ìmáyé ìlú, ó láàrẹ́wà Mùsùlùmí Ṣọ̀gbọ́n àti Ṣọ̀gbọ́n. Ó wá wá lọ́gbọ̀n ó bá dájú kọ ọ̀bá ìlúkà ọ̀bá ìlúkà ó nílẹ̀ ọ̀bá ìlúkà ọ̀nà ọlọ́run ló rẹ̀ mṣọ́ ó bá náà ní ìṣẹ́ ìrìnká ìrìnká náà mṣọ́ ọlọ́run ẹ̀rùn rẹ̀ mṣọ́ ọgbọ̀n nǹkan súra ọlọ́run شورى لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم Ọlọ́run ní kí n ka fún rọ́tún ìbájí náà pọ̀. A, ó ní ọ̀lẹ́bì gbọ́ náà. Wọ́n ṣàmẹ́lì Ọlọ́run ni ọlọ ká fún àwọn kan ṣàbí, àbójárúkọ èmi kò báyìí ìbínú káà, anẹ́bì ní náà ṣàmẹ́lì olúwa ló dákọ̀ rẹ̀ ìbáyìí ibi nìka ìfẹ́ kí lọ takọ̀ àrìkọ̀ ìbáyìí ò ṣe lérí méjì ó sì gbọ́rọ̀ ẹ mọ́sún parẹ́kùn ìbáyìí mú pé èmi ọlọ́run mọ̀ pé léèmì náà ọlọ́run mọ́kọ̀ ní wá ń dákọ̀ ní fàtẹ́gbọ̀ Muhammad sallallahu ó sì gbọ́rọ̀ kí wọn náà sọ́rọ̀ ẹ̀sìn ọba fi máa di pé ọ̀rọ̀ ìmáni bí ọdún ìpọ̀ ṣokú ẹ̀rà rẹ̀ A máa lè fi ló gbẹ́gbà wọ́n rọ̀ nílẹ̀ àwọn bá lórí ṣètí pẹ̀lú àánú àti ọmọrin ìlú sọ̀tọ̀dẹ̀ láàánú àwọn méjì wá jọ pé àwọn ọjọ́ kan àwọn láti ní ṣọ̀gbọ́n mọ̀ ìgbọ́n mọ̀rún ọ̀ ṣe já lára àwọn alágbàtọ́ àtẹ́rì kékeré because ogún bàbá ìnẹ́bì ní Umu Aiman nígbà táwọn ará sáàmù tí wọ́n wá tí wọ́n fẹ́ wá wó káàbà ní amìfí tí ọwọ́ wá bà wọ́n tọ́lọ́wọ́n bá pa wọ́n ara àwọn obìnrin tó tẹ̀lé wọn wá tí wọ́n mú dání jọ náà ọmọ ẹgbẹ́ tó wà ní Umu Aiman àwa kò wọ́n lẹ́rú àwa pín ibi ogún fún bàbá ìnẹ́bì ló fi wá di fóun Aiman

ọ̀rọ̀ rẹ̀ máa wọ́n wọ́n wọ́n náà ìmọ̀ ìdọ́lò torí pé sẹ́yìnkú yé sínú àárísà yìí ọmọ náà náà máa ń pòun náà fàìlẹ́sí kódà kó tó ti fọ́lọ́wọ́ ọba sọ pé ká mọ́ mọ́ pé ọmọ ọlọ́mọ tó kọ bàbá ń bàbá mọ́ ọmọ ànẹ́sì náà mọ́ pé mọ́ pé ní Zayd ibn Muhammad Zayd ibn Muhammad ìgbàtọ́lọ̀ wá sí ilé ìwọ̀ náà wá sí àpadà sókọ bàbá Muhammad Zéìkù tí wá ń jẹ́ ọmọ tó wà nípò ọmọ fàdínábí, òun ló wá náwó pé òun fẹ́ fẹ́ Ummu Ayman tó wà nípò ìyá àdáwì. Ibi ẹgbẹ́ ta ló fẹ́ ọ̀dáwì. Ẹgbọ́, ẹgbẹ́ ìyá rẹ̀ lọ́kọ́ lọ́wì, wọ́n ni ẹgbẹ́ ìyá bàbá rẹ̀. Ó sì fẹ́. Ummu Ayman ìyá náà tó wá sí Usamatu ibn Zayd.

ẹwà kí ní alẹ́gbẹ̀ẹ́lú òṣìṣẹ́ ẹgbùn ìgbà tó ṣogún sẹ́mọ́ tábátà tó wọ́n rí àwọn bá ní àìyá ẹ̀ kí ni wọ́n fayí lẹ́kùn ìṣẹ́ ṣe ẹgbà pé tí ń bẹ lọ́dọ̀ náà fà nẹ́bí lórí nígbà nẹ́bí ọmọ pẹ̀lá yìí lọ ni àwọn rò pé ó wà í mẹ́rin ẹran ti ànẹ́bí lórí ṣokún ṣọ̀pá ó wà í mẹ́rin wá ní èsì tànẹ́bí ló parí lẹ́kùn àtẹ̀mí náà mọ̀ pé ọdọ̀ tó bá nẹ́bí sọ́dọ̀ tó lórí bá nẹ́bí ló ṣe fún ìdúnáà àmọ́ tí ń parí lẹ́kọ́ ni pé pọ̀dùnkọ́ta àdúwáhí nílẹ̀ sọ́nà àtú gbúrò ọlọ́mọ́ ní ṣùgbẹ́ láyà kankan áyá òṣọ̀ kalẹ̀ má àti sọ́nà bí i pé inú òkùnkùnkù sáàmà wà ẹkùn yẹ báyìí fàáyàjátù rúbà bẹ́lùbùkà ibi ẹkùn ti gbà ọba kíra tó mọ́ àwọn ẹkùn mẹ́rọ kó lẹ́nu mí gbogbo ìkún ti pàá ṣọ́kún kí bàbá rẹ̀ fún ojú rẹ̀ ó dáni ṣáàkẹ́lẹ̀ ọ̀pẹ́ àá ah, ah. fọ́nà bá ṣe ọkà ti bí mẹ́ta ọkà ti yẹ kókókó ní ojú ẹja lérò lọ́sàn o nínú àpẹẹrẹ pé èèyàn rọ̀ lọ́kàn o ní kí ẹmú súnmọ́ tó sí ẹ̀ àpẹẹrẹ rí kọ́tùlù kọ́lùmì nínú àpẹẹrẹ kọ́tùlù kọ́lùmì ti fọ́pù olè gbogbo bí ojú ẹja kò ṣe máa ṣe kìrí kan tó tẹ̀lé wé ẹ̀dáhùn kò ṣe ẹ̀ṣùgbọ́ bẹ́ sọkún gbéṣà yìí tẹ́ kàkàyà jù bẹ́ẹ̀ sọ ìṣúwà sọ̀rọ̀ sàárè tẹ́ sọ̀rọ̀ já ìtẹ́mọ̀ ìkan gbọ́nà ìgbẹ̀ ẹjọ́ àrùn ẹ̀mí rẹ̀ ti lé ọlọ́mọ ti wá ẹlẹ́mì lílé o ọlọ́mọ jẹ́ ni wá ń lé أيحسب الإنسان أن لن ندرك عظاما فلا قادرين على أن تسوي وهما بل يريد الإنسان يكفر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وغضب القمر وإذ الشمس والقمر يدور الإنسان يوما أين المطر أين المطر المتمطر àmọ́ àwọn ìran méjèèjì dáàkà yìí àwọn ọmọ ẹbẹ̀ àlẹ́ àrùsọ ọlọ́run lọ́jọ́ ìwọ náà ọlẹ́jára wà bọ́ ọlẹ́jára wọn nínú ọ̀nà ó yẹ ìrágbọ̀n ní máa kí yóò bá ní ìmáàmù oní ẹni kéjì ọ̀dọ́ tó bẹ̀rẹ̀ gẹ́ṣẹ́ ayé rẹ̀ níbi kí ni ọlọ́run ti rọ́dún bẹ́ẹ̀ bí i ìkẹta ẹni ọkùnrin rẹ̀ ti ṣokapọ̀ máa ẹ̀tàlásí ẹni ẹjẹ́ rí ọ̀rẹ́ méjì tẹ́mbára ọ̀sọ̀ rẹ̀ torí tí wọ́n ti túká torí tí ẹni karùn-ún ẹni tó bèèrè tó lẹ́wà tó lọ́lá tó nípò tó sọ fún kó ti yá tó ìsọ pé ní ẹni kẹfà ẹni tó ìsọ́lámbà tó fi pamọ́ débi pé ẹgbẹ́ òsí ò mọ́ ṣe mú ẹ̀sùn sọ fún kò mọ́ sí ṣe mú ẹni kéje ẹni tó rántí ọlọ́run ti ṣe ìṣẹ̀lú ọlọ́run kìí àti iná fún wọn gbogbo ilé yìí tàbí fúnra wa ṣe ní àwọn ọ̀rọ̀ méjì èdè ilé kan ní ojútọ́ tí ó rùn yẹ bá dé àtàrí àwọn nìkan náà ló ṣe lẹ̀ ẹ̀yìn ṣàkùn máa ń fa ọba tó ń ti ní tafsiri ti ń bọ̀ àmọ́ tafsiri ti gbọ́ náà ní àyà àwọn wà nípa ọkọ̀ sílẹ̀ pẹ̀lú wa lọ́la ẹ̀yìn ṣàkùn àwọn ìjáde kan lábẹ́ lọ́la ọ̀sẹ̀ àmọ́ máa ń ní àkọsílẹ̀ láàá وقصير اليوم والقيامة وصل الله وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. هذا في كتاب اسمه هذا آمنوا وأنتم متجاوزون